ẹ bá mi kí òrèǹté òrèǹté ọmọ dáadáa lòrèǹté mi ẹ wọ ọyọ imọ mi yẹn máa kọ lọ ẹyin dádì ẹjọ máa kọ lọ kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ lórí Orísun tẹlifíṣàn náà ládẹ́wà tí a bá gbàgbé àwọn ìdílé aláyọ̀ mi tá a jọ fi ẹsẹ̀ rajó lẹ́ẹ̀kan wọ́n sì wà ní kalẹ̀ báyìí wọ́n ti wà ní digbí pẹ̀lú wa ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ yes o. Mm-hmm. ṣẹ́rí ọwọ́ ijó yín tí ẹ gbé lẹ́ẹ̀kan yẹn ó fi wọ̀n wá pé ètò bàbá ètò tèmi á tún dùn á ní àrìnrìn ṣé ẹ jókòó dáadáa ẹ fẹ́ yín tí jẹ́gi mo jókòó dáadáa ẹ fi ẹ̀yìn tí mo láìkì bọ́dà mi sísítà mi ẹ̀yin náà ẹ káàbọ̀ jàre <laughs> ẹ o ní báyìí a ti bọ́ sínú agbami ètò náà nìyẹn bọ́dà mi ẹ bá mi dá orúkọ ìdílé yín fún àwọn aráalé. ẹ ṣe ìrìn alalẹ tẹ̀ ń wò wá láti ibi tẹ̀ ti wò wá hmm. orúkọ mi wá ní mr and mrs ihonde. Hmm, mo tiẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe sọ orúkọ mi wá that is to say me and wa. bẹ́ẹ̀ni ó wà òkè mr and mrs. ihonde. Hmm mr and mrs Yonde, ni mo gbà lálejò lórí ètò lẹ́ni ayáralẹ̀ ah, tí n wò pé ah, orúkọ yóò jẹ́ orúkọ yorùbá ẹ eh, kí ló ṣe yorùbá nìyí gan. ẹ eh, ẹbí ò ń ṣe yorùbá ìyàwó mi yorùbá ni hmm. eh, tabadẹ ti tabadẹ wo náà kedere ibi tí mo ti wá náà hmm. a fẹ́ yorùbá náà díẹ̀ fara yorùbá ìlú wo ni so a súnmọ́ yorùbá edo state. ah yorùbá ni hmm. yorùbá ni gbogbo wa jàre sísítà mi ẹ sọ̀rọ̀ dáadáa àwọn aráàlú wọn fẹ́ gbóhùn yín <laughs> irú iṣẹ́ wo lẹ máa ń ṣe. I'm into hotel hotel let me say hotelia. ya. ok hotelian lẹ́yìn ṣẹ́ni lórí ètò táwa yìí àkí ń sọ òyìnbó yorùbá la máa ń sọ inú mi lè dùn lẹ́ẹ̀kan pé brọ́dà mi sọ pé ọmọ yorùbá àtàtà ṣe rí àwọn gan tó sọ pé àwọn ìṣọmọ yorùbá yorùbá tún dùn lẹ́nu wọn brọ́dà mi irú iṣẹ́ wo lẹ́yìn máa ń ṣe. Ah, eh, báwo yan ṣe mọ̀ mí síṣẹ́ tí mo ṣe hmm. eh, a máa ń ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Hmm. mo fẹ́ kẹ́ ẹ fẹnu ara yín sọ fáwọn ará mi. then ká tún ṣiṣẹ́ ká pọ́pìlìṣì magazine àti hmm. newspaper. then ká tún ṣèrànlọ́wọ́ fáwọn tó fẹ́ gbórin jáde ká promote wọn at the same time náà là ń ṣe papọ̀ mọ́ra wọn. Mm-hmm. ẹ mo fẹ́ kẹ́ fẹ́ nu ara yín sọ nítorí pé mo mọ̀ pé celebrity eh? celeb olóòmọ <laughs> ní lórí ètò bàbá ètò lẹ́nu ṣùgbọ́n mi lọ sápá abẹ yẹn níbo gan-an ok ẹ jẹ́ n sọ pé níbo gan-an náà lẹ ti pàdé sísítà mi. ibi tí mo ti pàdé ẹ ó máa ń jẹ́ tí n bá sọ fẹ́ lómi pé báyìí mo ti pàdé ẹ máa ń sẹ́ pé. ah ṣó yẹ kó rí bẹ́ẹ̀. èso èso àfihàn. pé àwọn tó ti pàdé ní area yẹn rí. Hmm. ọ̀hún lò tí oṣù mẹ́ta oṣù mẹ́rin lọ́ọ́ ti pàdé lọ́ọ́ ti di pé ọgbọ́n ti sẹ́ pé ọgbẹ́ ní ibi tí mo ti rí ẹ náà máa ti fi ẹ́ hmm, ẹ já wa ẹ já wa bọ́ tí wọ́n rí bẹ́ẹ̀. Hmm, ló wàá ṣeun. instant máa ti sọ fún àwọn yẹn pé ibà láti pàdé ó máa ń jẹ́ kò fẹ́ lómi ni. social media láti pàdé a sì ti wá ń lọ sórí social media yẹn tẹ bá rántí ìtàn tí mo sọ wọlé lẹ́ẹ̀kan ṣùgbọ́n àti ìdí abala tá a máa ti yànnà náà ọ̀rọ̀ social media yẹn hmm. orí social media lẹ ti pàdé Facebook àbí Instagram àbí èwo ń bẹ. a máa ń pè bẹ́ẹ̀ ni a máa ń pè ní ó ṣì wà náà dé sí i a máa ń pè ní tag yes. tag bẹ́ẹ̀ ni. Hmm. nígbà tí ẹ wá pàdé wọn lórí social media báwo lẹ ṣe wá ṣe é wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi wá bọ́ sí ìgbéyàwó. Eh, ìgbà tá a pàdé lórí social media ń gbà àkọ́ṣe àjọ chat náà ni mo dẹ̀ wí pé ìjọ èmi ò ráyè eh, rẹpẹtẹ mo kọ̀ ní o drop number ẹ jẹ́ kí mi náà drop number mi hmm. mi ò dẹ̀ pè wọ́n for mi ò pè for a for a while fún ìgbà tó pẹ́ ó wá tó wà fortunately pé ó tó wá wà lára àwọn tá a fẹ́ gbà ní sí ọ́fíìsì wa tó wà ní Ọ̀ṣun state hmm. ṣẹ́gẹ́ mi Hmm. ó dẹ̀ ti máa ń pè mí tẹ́lẹ̀ tí wọ́n sẹ́ pé báwo wá ni o ọ́fíìsì tẹ́lẹ̀ fẹ́ ṣe ní ọ̀ṣun ní sí ilé Ifẹ̀ o níjọ́ lè fẹ́ bẹ̀rẹ̀ o gbà mí ẹ mọ oníṣẹ́ ọ̀ṣẹ́ mi tó yẹ pé gbà mí ara ìgbé kọ̀ hmm. gbà mí ìní gbé kọ̀ kọ̀ọ̀kan náà kọ̀ ṣẹlẹ̀ níjọ́ yìí mo kọ̀ wípé ẹni tá là ń yàtá à ń fẹ́ gbà yẹn náà ó kọ̀ hmm. ń ṣe bákan bákan náà tún ṣe bákan bákan jẹ́ ká tún ta sílẹ̀ wò ká <laughs> <laughs> ó kàn yà mí lẹ́nu jọ́ yẹn ni mo kọ̀ pé ni ó kàn ní ah good afternoon sir mo ní ah ṣé o ti mọ̀ mí tẹ́lẹ̀ ni ah, mm, ok um, good afternoon èmi ni lágbájá báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ta pàdé ní báyìí báyìí báyìí ó lé òkè òkè òkè òkè òkè òkè ah sọ jù báyìí lọ. Hmm. pàtó tó dijọ́ kẹta mo rí pé òun yẹn dùn. òun eh, eléyìí dùn yàtọ̀. òun yẹn dùn <laughs> mo ẹni kojú yẹn gan-an dùn. ah ó lágbára. ó serious. mo lókè. <laughs> mo kàn tún pè é ni mo ní báwo ni o ṣe ti báwo ni ìje iṣẹ́ lè ní o ṣe ṣẹ̀dí láti ibi iṣẹ́ ni aláwọ̀ ṣẹ̀dí láti ibi iṣẹ́ ni okay wọ́n ní mo dẹ̀ máa wíṣí pé ká ríra o but nature of my job nígbà yẹn náà mo fix appointment bí ẹ̀ tó wàá fẹ́ tẹ́ ẹ̀ mẹ́fà báwọn sẹ́ pé kí ni kọ̀ọ̀kan tá a yọjú báwọn sẹ́ pé báyìí báyìí báyìí bí kí n ti wà ní Benin wọ́n sọ pé báyìí báyìí báyìí báyìí Port Harcourt wọ́n sọ pé báyìí báyìí báyìí báyìí appointment yẹn ó kọ̀ ṣáà ń gbà tó yá ó sóhun gan pé ọgbẹ́ni tó bá wùn ẹ̀ gan ò ní nǹkan ṣe o. bí pé kò ní nǹkan ṣe ọgbẹ́ni tó bá wùn ẹ̀ kó wá ọgbẹ́ni tó bá wùn ẹ̀ kó má wá. Hmm. but ìjọ tí mò ń bọ̀ yìí mo kàn sọ pé mò ń bọ̀ ni ó sì wọ pé bí mo máa ń ṣe náà nìyẹn. Hmm. mo kó lẹ́kọ̀ọ́ ní nǹkan bíi aago márùn-ún àbọ̀. mo ti sọ pé ìrìn àjò yìí mi mo ní ìrìn àjò à ń ṣe olóṣù tó pẹ́ olóṣù kìíní tó pẹ́ mi ti pọkàn pọ̀ sọ́nà kan pé ìyàwó mi ni. Hmm. so àmú kó pẹ́ rárá rárá láàrin oṣù kan sóṣù mẹ́fà sóṣù méje àti lọ ṣe introduction. Hmm. ọlọ́run dẹ̀ bá wa fámi sí. olúwa ṣeun sísítà mi ní ìṣẹ́jú kékeré kó tó di pé mo kúrò ní abala tí mo wà yìí láti bí ọdún márùn-ún tẹ́tí wá jọ ń kópa kí ni àwọn nǹkan tẹ́ lè rí tó jẹ́ pé bóyá ẹ̀tẹ̀ ti yí padà nínú bírọ́dà mi tí ẹ̀yin gan inú yín dẹ̀ máa ń dùn sí pé àìní mo yí nǹkan báyìí padà mo yí nǹkan báyìí padà àwọn nǹkan tí mo ti yí padà àbí kí n sọ pé ọlọ́run ti yí padà ó pọ̀ eh. ìkan nínú ẹ̀ ní traveling hmm. torí wọn ń dágbére tó fi máa ń lọ akọ̀yẹ̀dẹ̀ pé à mo ti wà ń báyìí o mo sáré eh. lọ ṣiṣẹ́ o kì í ní kó máa tó jọba yìí o <laughs> bọ̀ látìgbà tí mo ti lè sọ pé a ṣègbéyàwó hmm. tó bá bo traveling wọn kò tí ì pẹ́ mẹ́ta then pé kò pẹ́ mẹ́ta yẹn at least wọ́n máa dágbére kan hmm. tó lọ. Mm kan tó lọ eléyìí túmọ̀ sí pé brọ́dà mi wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn ìyàwó wọn ah, ọkùnrin tí ò bá ti ti nǹkan tó ń wá lọ sí gbòòrò tó dẹ̀ nífẹ̀ẹ́ inú ilé kí ni kí ni á fìdí mọ́lẹ̀ mo ṣì wà lórí ètò bàbá ètò pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi ẹ̀ wọ́n sì ń bá mi sọ̀rọ̀ nìṣó a sì máa gbọ́rọ̀ lẹ́nu wọn ṣùgbọ́n jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé mo máa bọ́ sí abala kan tí mo pè ní abala ṣó mọ̀ mí tán a máa wọ bí àwọn ìdílé aláyọ̀ mi yìí bọ́n ṣe mọ ara wọn tán sí ẹ kú kalẹ̀. orí ètò bàbá ètò náà lẹ ṣì wá ah, ah, lórí Orísun tẹlifíṣàn tiwa ni ó dá mi lójú pé ẹ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ nítorí mi gan mò ń gbádùn wọn ẹ à ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó wọn bó ṣe bẹ̀rẹ̀ ẹ bí tán bàdé bẹ́ẹ̀ ni àwọn ìdílé aláyọ̀ mi náà wọ́n ṣì wà lórí ètò pẹ̀lú mi ẹ kú jókòó ẹ̀yin ìdílé aláyọ̀ mi àwọn aráalé wọn ń gbádùn yín èmi gan mò ń gbádùn yín pàápàá ní báyìí mo ti bọ́ sí abala show o mọ̀ mí tán ẹ mo mọ̀ pé láìka abala yẹn <laughs> ẹ̀yin láìka ẹ̀yin gan ṣe ẹ mọ dádì tán ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń rẹ́rìn yẹn ó yá brọ́dà mi jàre ẹ bá ń kọjú sísá mi ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé ṣó o mọ̀ mí tán ṣé ah, ẹ rí sísá mi wọ́n ti ẹ̀ tún sọ wọ́n sọ pẹ̀lú confidence wọ́n ní bẹ́ẹ̀ ni ó yá ẹ̀yin náà bá mi béèrè the same question lọ́wọ́ mo mọ̀ ẹ́ tán. Ah, eh, bọ́dà mi gan ọ̀gbẹ́yìn wọ́n ní mo mọ̀ ẹ́ tán wọ́n sọ ah, kí ló ń ṣẹlẹ̀ ẹ á jẹ́ káwo náà káwo. ó <laughs> yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bọ́dà mi ẹ bá mi fún wọn ra bá mi fi di ojú yín lọ sí ọ̀nà ẹ̀yìn àwọn olóyìnbó wọn máa ń sọ̀rọ̀ kan wá ní ladies first hmm. sísá mi lọ́ọ́ máa kọ́kọ́ ṣége ń dé pa ni. ẹ rọra dé ni o. ó hmm. yá àìgbọ́fálà wòkè báyìí abala ṣe mọ̀ mi tán láwa lórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn tiwa ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín sísítà mi ni pé wọ́n ní football club wo lọ́kọ yín máa ń ṣe ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn bàbá mi kọ́ ẹ kọ́kọ́ hàn ọ́ football club ọkọ yín ah, ẹ má jẹ́ kó gba gbogbo ojú skírínì ìbéèrè mẹ́ta lẹ máa kọ síbẹ̀ o ṣáyè sì wà ṣáyè sì wà tẹ máa kọ méjèèjì sí ẹ má sọ sókè ẹ ṣàrà fílẹ̀ bẹ́yẹn tó láwọn ti bójú tiwọn. ìbéèrè kejì tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kí ni sáìsì waist ṣòkòtò ọkọ yín ṣáìsì waist ṣòkòtò wọn ṣáìsì ṣòkòtò tó máa ń wọ̀ tẹ́yìn fúnra yín bá lọ sọ́jà tẹ́fẹ́ bá wọn ra ṣòkòtò a máa wò ó lé ní bóyá ẹ tiẹ̀ máa ń bá brọ́dà mi ra ṣòkòtò ṣòkòtò ṣòkòtò wọ́n ní aago mélòó ni ọkọ yín máa ń sùn ní alẹ́ aago mélòó ni ọkọ yín máa ń sùn. o ẹ fara yín mọ́ra o ìyàwó pẹ̀lú ọkọ ẹ ẹ fara yín mọ́ra <laughs> ẹjọ́ máa fara yín mọ́ra lálẹ́ yìí ni kí ló ń ṣẹlẹ̀ ẹ eré ìfẹ́ ti yín nìyẹn lálẹ́ ẹjọ́ máa lẹ̀ <laughs> orí tó bá bá ètò náà lẹ́sìn wá ẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò pẹ̀lú ọlá èdìdí ìfẹ́ ní báyìí mo ti bọ́ sí abala eré ìfẹ́ ẹ láìkí ẹ mọ àwọn ìdílé aláyọ̀ wọn ṣì wà pẹ̀lú mi nítorí pé àwọn náà ni wọ́n máa ṣeré ìfẹ́ fún wa ẹ kú kalẹ̀ sà àti mà <laughs> ṣùgbọ́n wọ́n tó di pé mo máa lọ sí abala yẹn nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ ìtàn kékeré kan nípa àwọn agbowórin tèmi àti adùn bárìn mi ṣe bẹ́yìn náà ṣàrí bó ṣe ń lọ lénìí mo sọ wípé ọ̀gbẹ́ni agbowórin òun jẹ́ celebrity lélẹ́yìí tó ti ní number one fan yẹn fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ò tẹ́ ẹ̀ gbọ́ ìtàn yẹn ó ti ní number one fan kan lórí Facebook tán ti jọ ń ṣe wọléwọ̀de nítorí ìyẹn máa ma sọ fún pé ẹ̀yin nìkan náà lẹ lè dá kọrin jù ẹ̀yin nìkan lẹ lè ṣeré orí ìtàgé jù ẹ̀yin lẹ fáìn jù ẹ̀yin lẹ handsome jù ẹ̀yin <laughs> wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de ó wá ṣe birthday number one fan bá kọ àyọkà sí ọkùnrin kan ṣoṣo tó mọ̀ mí ju bí èmi gan ṣe mọ ara mi lọ sí ọkùnrin kan ṣoṣo tó máa ń gbàdúrà fún mi lójoojúmọ́ sí ọkùnrin kan ṣoṣo tó tó fẹ́ràn mi tó mọ̀ gbà tínú mi ò dùn tó mọ̀ gbà tínú mi ń dùn tó máa ń jẹ́ kínú mi dùn ẹ jọ̀ọ́ nígbà tí arábìnrin Adùnbárìn dẹ̀ rí àyọkà ló bá fárígá ẹ tó bá jẹ́ ẹ̀yin nírú ẹ̀ ń ṣẹlẹ̀ sí kí lẹ máa ṣe ẹ jẹ́ káwọn ìdílé aláyọ̀mí káti ẹ̀jọ́ kọ́kọ́ sọ ná torí pé ìpàápàá ṣe máa tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín tó bá ṣe rí lọ́dọ̀ yín máa tẹ̀ jíṣẹ́ sí mi lórí Instagram wa Orísun tẹlifíṣàn tó bá dẹ̀ jẹ́ pé àtọ̀nàbàjọ́ láwálé náà lẹ fẹ́ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ ẹ máa tẹ̀ ẹ tẹ̀ jẹ́ kí n béèrè lọ́wọ́ bọ́dà mi náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ celebrity ẹ̀yin gẹ́gẹ́ bíi celeb tẹ́ wà pẹ̀lú wa lórí ètò lénìí ṣé àwọn irú ṣe bẹ́ẹ̀ gbọ́ gbogbo ìtàn yẹn bí mo yẹ tó kalẹ̀ kí tẹ̀ ní èròǹgbà tiyín kọ́ ló ṣe rí lọ́dọ̀ yín náà.